bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ̀ mú àgbẹ̀ sùn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ̀ mú àgbẹ̀ sùn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ̀ mú àgbẹ̀ sùn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ̀ mú àgbẹ̀ sùn ọ̀jẹ̀lú oníranù tí yóò ṣèlú ọ̀jẹ̀lú oníranù tí yóò tòlú bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ̀ mú àgbẹ̀ sùn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ̀ mú àgbẹ̀ sùn fẹ́ bẹ́ẹ̀kọ́ ẹ̀ ó má gbẹ̀san. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀kọ́ ẹ̀ ó má gbẹ̀san. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀kọ́ ẹ̀ ó má gbẹ̀san. ọ̀jẹ̀lú òní ìranù tí òṣèlú. ọ̀jẹ̀lú òní ìranù tí òtòlú. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀kọ́ ẹ̀ ó má gbẹ̀san. gbogbo alárẹ̀ ẹ̀rù wa o ẹ wá gbámọ̀ràn ẹnu mi gbogbo ajẹ́rù ẹ̀dá wa gírígírí mo lámọ̀ràn tí mo fẹ́ gbà wá kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ìbéèrè yìí kí ló dé o tó jẹ́ pé ìdáhùn wa làwọn wèrè yìí ń lò fún wa tí a fi ń para wa ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú ọmọ tòdù ọ̀yá kì mọ́lẹ̀ àwọn ọmọ tí wọ́n wà nílé ọ̀wọ̀ wọ́n ń ká wa lọ sílé oníkòyí nílé sànbẹ̀sán ọmọ fakọ́rọ̀ rí wọ́n ní akọjú síra wa ká máa para wa ẹ dúró ná nítorí àwọn wo gan-an àwọn èèyàn lásán bí ajá àwọn èèyàn lásán bí àgùntàn àwọn ẹni yẹpẹrẹ bí pòpòrò yangan ọ̀túnba Gani Adams oòdùà oòdùà oòdùà ajàmọ́wẹ̀yìn wọ ọkùnrin ogun oòdùà òkùnkùn gbè wá a ò ní tẹ́ Ìgbòho òòsà ikú tí ń pakú ayé jẹ aṣòro bá dòwò pọ̀ ọkọ̀ olúrọ́pọ̀ eégún tó ọba tẹ̀lé nílérò lẹ́yìn tó pé ọ̀fẹ́ pọ̀ndísẹ̀ ejò pinpin bóde fàmífàmí lọ́wọ́ ẹni. aminu aminu ah na sleep you dey sleep. Ah. Hey! Eh? Wetin my children go eat? You no sleep. Sleep yeah. for this time. Abeg, wetin my children go eat? Your children? Yes. Ah! Wetin I go do now? Show Chioma, when i tell them to go and sleep i no know eh, komo ma ada and lamb mayo. ah my children go eat o oh. my children go eat o oh. yẹmẹ gan o. Oh. Ah, wo bóyá maybe you go do the thing wey you dey do yesterday night o. hey wetin i do. the the ọgbọ́n tá a jọ dá láàrin ara wa. which ọgbọ́n. Uh, just put the stone inside the pot and put it ọ̀dì fàyà tó máa ń gba yàyàyàyàyàyà Aminu Aminu hey Chineke mo which kind yeye husband you give me. me that may be yeye husband. yes. Olódùmarè Ọlọ́run mi which kind yeye ìyàwó ló gbélé lọ́ọ́ báyìí ìyàwó atúnilásìrí tó yẹ pé téèyàn bá ti sọ ti bẹ́lẹ̀ fún tí o bá gbọ́ wíkà yẹ̀yẹ atúnilásìrí obìnrin wẹ́ẹ̀ gí mi. àmínú yẹ mi gan ohun mi gẹ̀ rí rin o. ok hook me. i don talk am say you too paper. yaya kubu yaya kubu don fight me yaya kubu i will fight you. Ah. yaya kubu i will fight you. fight me now. i will fight you yaya kubu. ṣọmọ ṣọmọ i will fight you. wait give me give me. i will fight you ṣọmọ i will fight you. give me money o yẹ mi gan o yẹ mi gan o. okay. kí ló dé àfìtọ̀pàjà tán jẹsẹ̀jẹsẹ̀ ń tún jẹ́yàn wọ́n ní a máa ṣe gbọ̀nsẹ̀ tí ọ̀nà mọ́ torí ariwo sísin yànmùyánmú láti tí ọ̀nà àtàtàn tó fi dá ọ̀dẹ̀ tó fi dé gbòòrò níye sinmi ariwo ní pípa nítorí ìbàjẹ́ àwọn ọmọ ẹ̀dá bẹ́ẹ̀ sájà tèmi kì í ọba kì í kọrin àìlèsọ̀rọ̀ àgùntàn lọ́jọ́ sí ló dòmùgọ̀ ohun tójú ló nínú oko ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí Sọmọ. Aminu. Sọmọ. Wetin. Ah, I want to, I want to play. You wan play? Mm. Which kind play? Ah, I want to play. I want to. You want to? Mm. Hey, Aminu. Aminu, you got pay woman egun. The one wey we born, mm. we never take good care of them. You wan do another one. Ah. Eh? Yeah, I no be play with you again. I wan do? Eh. Yeah. Come, I know thank you. sọmọ. kọ́ńdù náà. a sọmọ kí ló dé. kí ló sọ kọ́ńdù. ṣètò ìṣètò torí kéèké ń balẹ̀ mọ́ ṣé wọn bàbá náà kọ́ni mi àtẹ̀sẹ̀ mìíràn wá sí ni. wetin you talk. àṣàwọn ni mo àní mo dúró àwọn nù. i no hear that one. you no go make her make herself happy. go bring money. abeg let me do what the the thing wey i wan do abeg o abeg o abeg o. this one. Mm. if you wan do this one. Mm. go bring money. na ah, say you be asewo. i be asewo go bring money before you go do ṣé ọmọ wọn sì bẹ ṣé ọmọ wọn sì bẹ ṣé ọmọ wọn sì bẹ ṣé ọmọ wọn sì bẹ. aminu aminu aminu aminu aminu hey i go shout o i go shout o níbo i go shout out. i go shout out a mọ̀ pé ẹ ti ṣẹ́fà ògùn dábàá bọ́ọ̀lì ẹ ti jọyà àfẹ́mí àfẹ́mí èyí tá gbé ké títí lọ́jọ́ sí tó fi kìyẹ́ rẹ̀ barú àfẹ́mí àfẹ́mí èyí tálùkò ké lọ́jọ́ sí tó fi kìyẹ́ rẹ̀ bóṣù ẹsẹ̀ èyí tó dídẹ́rẹ́ ké lọ́jọ́ sí tó fi kìyẹ́ ti àgbẹ̀kọ́ ọba yín tó jọba tó tún wà wúro sọ́fẹ́ délé dùmarè ní ẹ̀ ẹ ti fi kànáńjẹ́gbọ̀n ara òde ara òtú ni àwọn mekunu ń jìyà àjọjọ lọ́yẹ kájọ orílẹ̀ da wà dánìkan jẹ ẹ àtẹ̀tẹ̀ mọ́ bí ń bá ń kó wa rè ní nàìjíríà. mà nínú nàìjíríà ibà mi jàre ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ni. ẹ gbogbo tó bá mi ṣe fún wa lórílẹ̀-èdè yìí alóhun àlùmọ́nì bẹ́ẹ̀ la ló ń jẹ gbogbo ibi tí a bá ti nǹkan ọ̀gbìn bọ̀ nílẹ̀ yìí oúnjẹ ni olúwa ṣẹlẹ̀ yìí ní kìkì ọ̀rá nítorí kárọ́mọ̀bà ni ni àkàrà òkúkú sọ fún òun òkúkòkò èrò díẹ̀ ní ọ̀jẹ́ ọmọ alápatà wá dẹni tí ń fọ́ ọ̀gùn jẹun bí mo bá ronú lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí títí òṣè ohun ẹkún àgbọ̀n mi. ẹ ẹ gbọdọ ẹ jọ sáà sí mo ti bá yín sọ̀rọ̀ sí ẹ wò sá ẹ wò ọlọ́run ní jẹ́ káṣírí tí inú tú ẹ wò látìgbà tí mo ti ń kàkàkiri lé ní ìtì ìrí kọ́bọ̀ bẹ́ẹ̀ sì ni ìgbọ́dọ̀ mọ́ mọ́wó délé torí pé ìyàwó àtàwọn ọmọ àjẹ kankan láti bí ọ̀sẹ̀ kan ní sí èní ni Wednesday ìjọ mọ́ndé láti fi nǹkan sẹ́nu láti sáwọn ọmọ wa ní kú báyìí àbí tíyàwó ò ní kẹ́rù lọ mo ti lẹ́rù tó pọ̀ ní ọ̀dọ̀ mi gan lálọ́ bàgì méjì péré lónìí sí kò wá ní kẹ́rù kò ní lọ ni mo ṣe wò pé kí n fi rè kúrò ẹsẹ̀ mi pé kí n jáde lọ bóyá mo lè ráwọn aláàánú ọmọ nàìjíríà gidi o tọ́lọ́mù bó ti lápò mi ti yín báyìí o ẹ sábà pàṣọ yín bí ti yín irú sí o pé kí n sọ́dọ̀ yín pé kẹsẹ̀ níbi àánú o ni mo fi yà ó tó ti yẹ gbogbo tọ́lọ́mù tà sí. ọ̀nà yìí ni. ẹ̀wọ̀n náà kò ẹ̀fí mi lẹ̀ jẹ́ ẹ̀jọ́ ẹ̀jọ́ fún mi lókun ṣẹ́jú péré ẹ̀jẹ̀ ẹ̀kí ẹ̀kí lè rí ẹni kí n fún yín lógún ìṣẹ́jú èmi kan tó jẹ́ pé mo lẹ pọ̀ nǹkan tí mo mú tí mo fẹ́ ìṣẹ́jú méjì sunkún rojọ́ fún yín ẹ wá bí ogún ìṣẹ́jú ẹ fẹ́ máa fi fi dá ìdá dá ìdá ìbí ẹ fẹ́ máa fi dá ìbéèrè mi àìmọ̀jà sílẹ̀. ìṣe nìṣun ṣé ọ̀rọ̀ ìlú yìí ó tó ẹkún kò ju ẹkún lọ ni ṣé ó tó ẹkún àbí kò ju ẹkún lọ tẹ́lẹ̀ bí mo ṣe wà ń bí ó ti tó wákàtí mẹ́jọ tí mo ti dúró ní àyè àti àbábá yẹn yẹn àbábá ni mo ti ń bọ̀ àbábá. ní wọ́ọ̀fù mọ́tò yàgò òyìnbó títí ń kọjá ní àyè bí a ṣe ń kọjá ní à ń kérò ní à ń kọjá ní à ń kérò àwọn èrò míì tún fẹ́ẹ́ dé bá mi bí èyí tó lọ ní ìsìn ẹ̀rù ń bà mí ni láti wọlé. lóde ẹsẹ̀ wọn ni. Ah, ojú tó bá mi jà lọ wọn ti nà yàn tí olówó ọkọ rí lójú mi. ìṣègùn olú tólú ẹ̀ bàjẹ́ ni òjẹ́ wọnú ẹ̀ àtijọ́ ìjọ níyàwó mi ti ń bẹ lọ́sibítù ara rẹ̀ ò yá. owó mi owó oògùn ni ẹni lọ lè wá wá mo á mo mo ti fẹ́ rí i ló jẹ́ ń gba kọ́tọ̀ọ̀tì láti àbábá ìdìbò mi já yín. láti wọ́ọ̀bù sí kòròdú. mo ní wọ́n ní. ọ̀gá àbábá wọ́ọ̀bù sí kòròdú. owó ọkọ bá ti tán. sẹ́ni bẹ́ẹ̀ ṣe ń bọ̀ tí mo kọ́kọ́ rí yín lọ́ọ̀kan tí mo ṣàkádà ojú yín látọ̀ọ̀kan tí ẹ wọ aṣọ mo wò pé à ẹni tí ń bọ̀ yà aṣọ àrán ni wọ́n wọ̀ o aṣọ àrán yìí sì ni mo gbọ́dọ̀ mọ́ lówó lọ́wọ́ ẹgbẹ́ kí n tiẹ̀ tọrọ séjì díẹ̀ kí n fi lè mú dẹ́sà mi lé fún tí lọ tí bọ̀ ẹ nọ́tìsì mi mo nọ́tìsì yìí. Oh God, oh God, oh God, oh God, oh God. Bọ̀dá. Oh. Bọ̀dá ṣé o sí kí ló dé? Ẹnu yìí dúró wọ́n lè bẹ̀ bá wa rè bóyá tí wọ́n náà tún ju ti àlọ́ ẹja ẹ̀yìn bá wa rè. Ọlọ́run ò ní jẹ́ kí ni tó ṣe yín wọ́n yọ owó mọ́ yín lápò ni. ó dá yín dúró ni. ẹ wo ẹ wọ ọlọ́run níbi ọ̀rọ̀ ẹkú sọ̀rọ̀ yìí ẹ máa wà lọ. ẹ sọ ti ń ṣe yín ká mọ ibi tá a gbà wọlé sí yín lára. kò yọ ọmọ alákò bí yóò bá yọ ọmọ alákò ṣe ìtì bẹ́lẹ̀ yìí rẹ̀ sí kò tẹ̀kùn ni. sọ̀rọ̀ ìjọba nàìjíríà yóò tẹ̀kùn ní ìwọ̀rọ̀ nàìjíríà fẹ́ sí lọ. ọ̀dà àlìsí ọmọ ò lè jẹun yóò mọ bàbá kò iṣẹ́ ò lọ ọ̀dà nígbà náà kí ni tá a jókòó sí nàìjíríà gan ẹ sọ fún mi ẹ ń gbọ́ sọ̀rọ̀ yẹn wá sọ̀rọ̀ èdè yìí sí kò tẹ̀kùn sí kò tẹ́yọ́ tẹ́yọ́ sọ̀kọ́ lé lórí iná ò wá déédé omi ọ̀yọ́ ẹ sọ fún mi bí ẹ gbàgbé yàrá kan nísìn oníye tí wọ́n gbà wọ́n fún lókun lọ́rùn báyìí àbí bàbá mówó lẹ. ẹ dákun ṣe ọ̀rọ̀ lóyún ẹ̀ méjèèjì sunkún sí. àṣé kò tó sunkún sí ni. wọ́n jẹ́ pé ọ̀rọ̀ lóyún ẹ̀ sunkún sí ẹ̀ wọ sùúrù tẹ́ sí àwo gidi àwo ẹkún. lórílẹ̀‐èdè yìí ogun ni àgádágodo mà nínú àgádágodo òfinú ọ̀ra wọn ẹrú nàìjíríà ìbà mi ò jàre ọ̀rọ̀ orílẹ̀‐èdè yìí orílẹ̀-èdè yìí ogun ni. ìlú yìí lè kó sówó. ní bẹ́ẹ̀ náà ni òótọ́ ní bẹ́ẹ̀ lẹ́ ò panirọ́ wọ́n ní àfàrúpalẹ̀ àti farúpalẹ̀ kí jẹlẹ́jẹlẹ́ má bàa jẹlẹ́ ni wọ́n ní àfitọ̀pàjà àti fitọ̀pàjà kí jẹsẹ̀jẹsẹ̀ má bàa jẹyàn àfàrúpalẹ̀ tán jẹlẹ́jẹlẹ́ tún jẹlẹ́ kí ló dé àfitọ̀pàjà tán jẹsẹ̀jẹsẹ̀ tún jẹyàn wọ́n ní a máa ṣe gbọ̀nsẹ̀ sétí ọ̀nà mọ́ torí ariwo eṣinṣin yànmùyánmú láti tí ọ̀nà àtàtàn tó fi dá ọ̀dẹ̀ tó fi dé gbòòrò òun ò níye sinmi ariwo ní pípa nítorí ìbàjẹ́ àwọn ọmọ ẹ̀dá bẹ́ẹ̀ sájà àpárá tèmi kì í kúkú gbó lásán n ó wí ọba kì í pọ̀ kọrin àìlè àgùntàn lọ́jọ́ ló ṣẹran dòmùgọ̀ ohun tójú ẹ̀yẹ rí gbòòrò ló mẹ́yẹ dá nínú oko ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí tójú sún mi nàìjíríà yìí ti kásẹ̀ ńlẹ̀ òkú kan ọ̀kan ṣoṣo tó kú ọ̀hún tún tó lẹ̀ mọ́ kí ló dé mo ṣe bí government of the people by the people and for the people là ń lò nílẹ̀ yìí báwo ló ṣe wá jẹ́ tó di government of the few of the house by the house and for the house ẹ̀yin aṣiwèrè wọ̀nyí táwa ń pè láṣíwájú ẹ ò tiẹ̀ mọ̀ràn bẹ́ẹ̀ lẹ́ ò dùnràn ẹ̀yin onífunkúnkùn bí ìfun ejò yìí ẹ̀yin tẹ̀ ń di tí ń ṣèdíje àlétí lápá tẹ́ ẹ fọ́jú inú tẹ́ ẹ tún fọ́tòde ẹ kàwé bẹ́ẹ̀ lẹ gboyè ẹ ò kàn lọ́pọlọ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílẹ̀ yìí ní ń jìyà ẹ ò lè fọpọlọ tọ́jú àwọn ọ̀pọ̀lọpọ̀ yìí kíyà yọ pọ̀ gbó ẹ kàn lóríire ni ẹ ò níwàre níbo gan-an lẹ̀ ń tukọ̀ orílẹ̀-èdè yìí lọ náà ẹ jẹ́ ó yé wa a mọ àwọn òṣèlú bẹ́ẹ̀ la sì mọ àwọn òjẹ̀lú ẹ̀jẹ̀lú títí ẹ tún jọjọ́ ọ̀la ọmọ yín mọ́ra wọn mo mọ̀ èké ní pẹ̀rú èpè ní polè ilẹ̀ dídà ní pọ̀rẹ́ ó dá mi lójú pálájọ bínú ọ̀pá gbogbo ẹ̀yin tẹ́ ń dalẹ̀ orílẹ̀-èdè yìí àwíwíwí ẹlẹ́yin ògbọ́n sọ̀rọ̀ títí ẹlẹ́yin òní gbà apá lówe afọ̀ lẹ́nà àwọn eléré orí ìtàgé fèrè ṣe wàásù ọ̀rọ̀ olúwa fún yín síbẹ̀síbẹ̀ owó tẹ́ ẹ fẹ́ kó jẹ kò jẹ́ kójú ó tì yín rárá àmọ́ pé ẹ ti ṣẹ́fà ògùn dábàá bolè ẹ ti jọyà àfẹ́mí àfẹ́mí èyí tá gbé ké títí lọ́jọ́ sí tó fi kìyẹ́ rẹ̀ barọ́ àfẹ́mí àfẹ́mí èyí tálùkò ké lọ́jọ́ sí tó fi kìyẹ́ rẹ̀ bòsùn ẹsẹ̀ èyí tó dídẹ́rẹ́ ké lọ́jọ́ sí tó fi kìyẹ́ ti ẹ̀ bẹ́pọ̀ ọba yín tó jọba tán ti ń wà wúre sọfẹ delédùmarè ní ẹ ẹ ti fi kànáńjàngbọ̀n okùn òwú elépo gàgà ṣé tí yín ẹ ò gbọ́gbé tí mẹ̀kúnnù ń ké rárá ìlú lé ìlú òdùn ara òde ni ara òtún ni àwọn mẹ̀kúnnù ń jìyà àjọjẹ lọ́yẹ kájọ fa orílẹ̀-èdè yìí dá ẹ̀sọ́ da wà dánìkan jẹ ẹjẹ́ àtẹ̀tẹ̀ mọ́ bí ń bá ń kó rè ní nàìjíríà. nínú àgádágodo òfinú ọ̀ra wọn nàìjíríà mi jàre ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ni. gbogbo tó bá mi ṣe fún wa lórílẹ̀-èdè yìí alóhun àlùmọ́nì bẹ́ẹ̀ la ló ń jẹ gbogbo ibi tí a bá ti nǹkan ọ̀gbìn bọ̀ nílẹ̀ yìí oúnjẹ ni olúwa ṣẹlẹ̀ yìí ní kìkì ọ̀rá nítorí kárọ́mọ̀bá ni wá ni àkàrà òkúkú sọ fóun òkún kòkò èrò díẹ̀ ní ọ̀jẹ́ ọmọ alápatà wá dẹni tí ń fọ́ ọ̀gùn jẹun bí mo bá ronú lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí títí òṣè ohun ẹkún àgbọ̀n mi ojoojúmọ́ ni mò ń fojú sògbórí omi ẹkún nítorí ọjọ́ ọ̀la àwọn èwe ẹ̀kọ́ tó múnádóko sí mọ́ o kò sẹ́ni tó fẹ́ ṣàgbẹ̀mọ́ nínú àwọn ọ̀dọ́ ta ló fẹ́ dáko kò séwo èwò yìí tó fẹ́ kó sí ọwọ́ mọ́ bẹ́ẹ̀ lèyí tó fẹ́ ṣòwò wọ́pọ̀ ariwo náírà ti kúrò lẹ́nu ariwo pounds dọ́là ní gbogbo wọn mú bẹnu bẹ́ẹ̀ bí wọ́n sì kọ́ ohun tí wọ́n gbọ́njú bá ní ṣebí kókó tá a bá já fèrún lè rún gbámú àwòkọ́ṣe ara àwájú lọ́sọ̀ gbogbo wọn délé tí ọ̀fẹ́ bàbá ta nìṣẹ́wù kó wá wí ta ló fẹ́ jóṣì dìran mo sọ síwájú mo lẹ́ẹ̀fọ́jú inú bẹ́ẹ̀ lẹ́sì fọ́tòde bí bẹ́ẹ̀ bá kọ́ ṣèbẹ́yìn lọ sílùú àjòjì ẹ dára fà bẹ́ẹ̀ lẹ́sì dé Saudi ẹ̀wọ̀n tí Jerusalem ṣe sílẹ̀ wọn ojú ọ̀wá tì yẹn rárá tójú fi wá ń gbà wá tì fún yín gbogbo ẹnu dúdùn tẹ́ ẹ dán fún wa tẹ́ ẹ lẹ́wọ̀n fi ṣèlú pé ká dìbò owó wa náà lẹ kúkú fi ń kó jẹ tó bá tásìkò àti dìbò oríṣiríṣi ìtẹ̀ránṣẹ́ ni kó wọ́n gbà lórí aago lágbájá ni ẹ dìbò fún tàmẹ́dọ́ ni ẹ dìbò fún lákàn yẹ̀ ló lè ṣèjọba èyí jẹ́ èyí ọ̀jẹ́ lọ́rọ̀ ìbò orílẹ̀-èdè yìí ta la mọ̀ tó fẹ́ ṣèjọba rẹ̀ àti pé ohun táláìmọ̀kànmọ̀kàn fi ń ṣera rẹ̀ lọ́pọ̀ o èèpá ń para rẹ̀ ó lóun pajá lásìkò ìdìbò àwọn kan ti ń tọ́jú iwájú àwọn ọmọ wọn nítorí pọ́ǹsílẹ̀ tí wọ́n ń fún wọn recharge card hundred naira péré lọ́mọ ẹlòmíràn fi ń dìbò ó tán mo dárò ọmọ ọ̀lẹ yẹ̀yẹ́ ewé ata tí ò tá tá pọ́n àwọn tẹ̀ ń dìbò fún wọn dọ̀pẹ́ tí kì í bá okó wọ́wé wọ́n dá alágẹmọ onígbà sọ ẹ̀yìn dà parọ́ apajẹ ẹ̀wù títò tó yín bá bá wáyé náà ní bárọ̀run ẹ ti ń tọjọ́ ọ̀la kí wọ́n á nìdí abájọ tẹ́ fi lẹ́yìn jìyà díẹ̀ ní tọmọ karambani mò ń bọ̀ ń ò tí ì dé rárá ẹ ń jálẹ̀ lórí àwọn ìjọba. àgádágodo mà nínú àgádágodo òfinú ọ̀ra wọn ẹrú nàìjíríà ìbà mi ò jàre ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ògùn ìṣòro òṣèlú dòye òdílé oníkọ̀kín ló dé ẹ̀ta pẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ̀n ajájá tí jájá pa ẹ̀ta kú sídìí ipò yìí ẹ ò tiẹ̀ rò pé gbogbo pò tẹ́dà bá wà láyé ni ó ṣèṣirò fún gbogbo pò tẹ́dà bá wà láyé àdánwò ni ẹ̀ ń pé bíríkótó ẹ̀ ń pé bíríkótó àárín ara yín náà nípò yìí tí ń dòyìí ká látijọ́ tá nílẹ̀ yìí ẹ ò kún sí bẹ́ẹ̀ lẹ ò fa sí ẹ ò kẹsẹ̀ járí nínú ohunkóhun kò síná tó dúró déédéé bẹ́ẹ̀ ni kò sọ́nà tó nà ilé ìwòsàn tó sàn ò sí rárá gbogbo nǹkan ló gbẹ́nu òkè ẹ ò nà ní ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí dọ́lọ́bìrì po ojoojúmọ́ nílé ìwé ń tìkọ̀ àbí ṣé bó bá fẹ́mi awólọ́wọ́ ṣe fètò ẹ̀kọ́ sí nìyí kó tó kú ọmọ fẹlá kúkú sọ fún wa a ò fura ni gbẹ̀ngà adébóyè ké títí tí ọyányányán síbẹ̀síbẹ̀ a ò wá nǹkan ṣe sí i pẹ̀lẹ́ o ọ̀gbẹ́ni John Aram mo ṣe borúkọ rere ló yẹ kó rò ọ́ a gbé ọ sórí ẹṣin tán ọ sọ pàkọ́lùkè ìjọba rẹ ò tí ì kádùn sọmọ yẹmí tó ti balẹ̀ lọ a tún ti ń ṣèjọba nílẹ̀ yìí ìjọba bá lọ kì í tún jẹ́ kan èmi ò rírí ìjọba èyí rí ìjọba tí ò káàtó àkúkú ìjòyè ọ̀sán ju mojó yánu mi ọ̀kálù rárá bẹ́ẹ̀ ni ẹni tá a kọ́ níkà tó hùwà kà ìkà ń gbénú onítọ̀hún ó dájú ìjọba tí ò látún frustration èyí ti wá pọ̀ jù tó gẹ́ orí ọ̀rọ̀ Boko Haram níjọba èyí ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ò wá nǹkan kan ṣe ẹ fẹ̀tẹ̀ sílẹ̀ ẹ ń palàpalàpà àdó olóró ń bú lọ́tún ó ń dàn lọ́sì ẹ̀kú bojú eégún a ò mẹ́ni tó wà lábẹ́ awọ tó ń járọ̀ ọ̀run bí ojo bí ẹrù lọ́mọ Nàìjíríà báwọdún two thousand and twelve a pinnu ìyà ní gbogbo wa ń kíra wa wípé ọdún yìí tù wá lára inú gbogbo wa dùn pa wà láyé inú gbogbo wa dùn pa wà láàyè à ń dúpẹ́ fọ́bọ̀ òkè tó mú àrọ́dún tuntun kàkà kó lórí orílẹ̀-èdè yìí kí wa pa á ti pinnu ìyà nílẹ̀ yìí ìgbé sọ́bsidì lọ́mọ apẹja ń fi ń kí wa. ẹ dúró náà ṣé wọ́n ti fọ̀rọ̀ epo òlú yìí ṣépè fún yín ni a lè má lágbára ṣùgbọ́n ọmọ nàìjíríà tí mo mọ̀ a kì í ṣòpònú rárá bẹ́ẹ̀ ọba ti ẹgbàkàrà lọ́wọ́ ọmọdé fún un lóyin ni bá a bá ròyìn mo mọ̀ pọ́mọ nàìjíríà ó sọ̀kàrà nù ó dájú gbogbo sọ́bsidì tẹ́ ẹ ti ń yọ lórí kẹrosí àti dísùdà ẹ wá ṣètùrù rẹ̀ fáráyé ọ̀rọ̀ náà wà ń bẹ̀ ẹ ò wá nǹkan ṣe sí i ó dá mi lójú tó bá jẹ́ pé ní orílẹ̀-èdè yìí dúró dééd dé ọmọ nàìjíríà ò ní fèsì sí sọ́bsidì tó wáyé owó tí mẹ̀kúnnù fi ń repo lásán sí jẹnẹrétọ̀ ju owó oúnjẹ lọ àánú ti kúrò lórílẹ̀ yìí ó máa ṣe ẹ ti ẹ ọba mi òkè kẹ́yọ ẹnìkan mọ́ fi mílíọ̀nù mẹ́ta náírà jẹun lóòjọ́ ẹ dákun ẹ bá ń bèrè lọ́wọ́ ọmọ karambani sọ́fẹ́ jẹ màálù tẹyintẹyin ni arárọ̀ yìí débi pé bẹ́ẹ̀ bá mumi tẹ́ ẹ tún ta yín ẹ̀ ń jáwé sẹ́nu ẹ fẹ́ ríṣẹ́ odi ẹ̀ ń jáwé ọ̀pọ̀tọ̀ ẹ fẹ́ ríje èdò wọ́n ní a máa ṣe pè fún yín mọ́ wípé ká máa súre ni ṣùgbọ́n wà ọwọ́ yín ọ̀jẹ́ torí ẹni tí ń hùwà ìkà tá à ń ṣàdúrà fún ọ dá mi lójú pé sí ọwọ́ rẹ̀ àṣepè fún ẹ dákun ẹ jẹ́ àbí wọ́n léèrè oore wo lẹ ṣe fọ́mọ Nàìjíríà yìí tó jẹ́ kókó ṣé tíṣà tó pọ̀ yanturu ni tí gírádùétì fi ń ṣiṣẹ́ ọ̀kadà kó tó lè jẹun àbí ti gbogbo nǹkan tó dọ̀ wọ́n gógógó àti rọ́wọ́ fi sẹ́nu lẹ́ẹ̀mẹ́ta lóòjọ́ òdogun ọmọ mi sóò ti jẹ́ ẹran lókù kò sí sóyó mọ́ ẹ ò rọmọ iléèwé lọ́wọ́ bẹ́ẹ̀ àwọn oníṣẹ́ ọwọ́ káàtó a ò rí létí a rìn oníṣòwò wọn ò jèrè àwọn eléré orí ìtàgé àtẹgbẹ́ olórin wọn ò rérè ọjà jẹ nígbà tí pírẹ́sì ò jẹ́ kówó pé bẹ́ẹ̀ lẹ́sìn gba kọmíṣàn lórí wọn tẹ́ ẹ mọ iye tẹ́ ń gbà lórí fíìmù kan kó tó lè dàgbéléwò pírẹ́sì gbàlú kankan ẹ̀ ò nǹkan ṣe sí i àwọn àgbẹ̀ wọn ò roko bọ́dúndé mọ́ tó yẹ ká ẹ̀ ṣètò fáwọn àgbẹ̀ kójú ó pọ̀ yanturu kò sọ́nà tó já geere fósìsì awakọ̀ kí kí wọ́n á ní kíni o ẹjẹ́ àbí àní kíni kí gan ni oore wo lẹ ṣe fọmọ orílẹ̀-èdè yìí tẹ́ ẹ fi ń bọ̀ kí àìmọye bílíọ̀nù náírà bọ́dún bá pé bẹ́ẹ̀ gbogbo nǹkan pátá tó bá mi òkè fún wa nílẹ̀ yìí dáradára ni oorun wa ò pọ̀jù bẹ́ẹ̀ òjò wa ò pọ̀jù òṣùpá ń ṣiṣẹ́ àrànmọ́jú àwọn orílẹ̀-èdè kan ò rí nǹkan ọ̀gbìngbìn bẹ́ẹ̀ ni wọ́n sì ń yó ah! ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí tojú sú mi gbogbo ẹ̀ pátá ló wá wọnú ara wọn mo fi déré orí ìdárayá a ò mókè mọ́ ṣe bínú dúdùn ní móríyá ẹ tó wá di bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ibi tó bá wù yín lẹ́ ń gbá wá sí àwọn aláwọ̀ funfun láwọn darí wa lọ́jọ́ òun àná ẹni kí wọ́n máa lọ ṣe bí nítorí ká má ba àṣẹrúfẹ́ nìkan ni bẹ́ẹ̀ ni bí wọ́n bá wà nílùú wọn bí ọba ni wọ́n ń ṣe bí wọ́n tún wà nílẹ̀ yìí bí ọba ni wọ́n ń ṣe ẹrú èyí tá a ṣe fọ́mọ aláwọ̀ funfun làwọn aṣefẹ́gbẹ́ wa aláwọ̀ dúdú kò sílé àgbérìn fún mẹ̀kúnnù bẹ́ẹ̀ ni kò sí gbígbé béèyàn bá rí ìgbésí ayé ọmọ ẹlòmíràn àbúsẹ́kún ẹlòmíràn ò tilẹ̀ gbádùn orílẹ̀-èdè yìí títí tọ́lọ́jọ́ fi dé ẹkún òṣè òṣì ìrònú pàì kéke lọ́mọ ẹlòmíràn bá sùn tí ń bá jí òṣìwádùn tí ń palà síbùsùn tọkọtaya ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní gbàwẹ̀ láìka sámú bẹ́ẹ̀ ọmọ orílẹ̀-èdè yìí mọ̀jọ ni gbogbo wa ẹ̀yin kọ́lé ogún ẹ̀ ń ra mọ́tò ọgbọ̀n ẹ̀ ń kówó àdánwò sílé àwọn owó tára ni kí wọ́n wà nílé aláìní níbi tó bá mi òkè kẹwàá dé nílẹ̀ yìí ẹ yọ dúkìá ẹnìkan ṣoṣo ti yó gbogbo wa ẹ ò kúkú ní jẹ ohun tí mo yín gbà rárá bá ọ bá kọ́lé ogún o lè gbénu gbogbo ilé ọ̀hún tán lẹ́ẹ̀kan ṣoṣo ẹyọ kan tó o bá tún lọ gbé ọ̀hún o lè dásùn lódìdí yàrá kan tán káyì ọmọ kù kẹ́tẹ́kẹ́tẹ́ kú ìsópin àbí ọ̀tán gírímọ́ńkà ìfọ́ba mi èdùmọ̀rè ọba mi òkè ó ti fòsùn síbi tẹ́dà ó sùn bọ́ lọ́jọ́ bá dé ẹsẹ̀ mẹ́fà ni ó gbẹ̀yìn tẹrú ẹ ò tiẹ̀ wá níròònú rárá níbi tọ́ba mi òkè ti fi igi gbígbẹ sílẹ̀ tígi tútù sì ń wó kò sólówó tó gun mọ́tò méjì papọ̀ rí kí wọ́n lẹ̀ ń bá ká olùgbọ́n tó kọ́lé ogún dà lọ́jọ́ sí ẹni ọwọ́ á máa gbénú rẹ lọ àrẹ̀sà tọ́ra ra ẹgbẹ̀ fàdà ẹni ó kó wọn jáde sójú òpópónà faraye ẹ̀yin aláìníròrí tẹ́ ẹ lé ayé dà lọ mo mọ̀ ọba mi ò bímọ ṣùgbọ́n mo mọ̀ pó bẹ́sàn ẹ̀san kúkú ń bọ̀ wá ké gbogbo ẹ̀yin jẹ́ bọ̀ wá ké o ẹ̀ ń lẹ́yìn aláǹtakùn tawó ẹ mọ rántí ìdí ń rọmọ ẹyẹ ẹ jẹ́ tètè dẹ́kun àwa lè sún ẹ̀yin lọ́ọ̀yà ẹ mọ́ rẹwà jẹ lọ àmọ́ páwọn ògbọ́n ẹ̀yin tẹ́ ẹ sì gbọ́n tẹ́ ẹ tún lẹ́ẹ̀ sólé agbọ́nmọ́dì mọ́ mọ̀ pàgbọ́n ń bọ̀ wá àtàyín àtàyín nílé àtàyín lóko àtàyín lọ́ọ̀dẹ̀ táyà tọmọ bẹ́ẹ̀ bá tètè sànú ọmọ orílẹ̀-èdè yìí kẹ́ ẹ kú ò lẹ́nu múnisìn tẹ́ ń bá ká torí àwọn tí yín gbọ́n ó bora rẹ̀ mọ́nú gbá ògòǹgò yín gbọ́n ó bora rẹ̀ má tàn ẹlẹ́dẹ̀ yín kúkú gbọ́n ṣùgbọ́n ìwà àdọ̀tí ara ẹlẹ́dẹ̀ yín ni òjọ́gbọ́n inú rẹ̀ ó jẹ jáde tàwa ló fẹ́ fọ̀dọ̀ tí ara ẹlẹ́dẹ̀ tí ò ní ṣe wàhálà dé góńgó ẹni burú mọ̀ ó kẹni tí ó sọ fúrú wọn èmi ń ké fún yín o bàbá mi òkè òjì ẹ gbọ́ ọ̀rọ̀ kìlọ̀ lèyí kì í ṣe tìjà rárá pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí mo bá nà ní pọ̀pá ẹni ọba taba ní kọ́lọ̀ rè túbẹ̀ ṣe n ò bẹ̀rù bẹ́ẹ̀ ni n ò sojo aya kankan ò sì fò mí rárá torí mo mà pólóòtọ́ kì í lẹ́ni ṣùgbọ́n alábòsí náà wọn kì í lẹ́yìn torí bálábòsí bá lówó tó bá kọ́lé tó ra mọ́tò ìgbẹ̀yìn àtàtúbọ̀tán alábòsí kì í sunwọ̀n ẹ jẹ́ tètè rántí àtúbọ̀tán ẹ rántí ọjọ́ alẹ́ tí ló dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ ọjọ́ tá ò gbọ́wọ́ tọ́wọ́ ò ṣe é gbé mọ́ lọ́jọ́ tá ò gbẹ́sẹ̀ tẹ́sẹ̀ ò rìnà ẹnu táwọn fi ń jẹ ewúrẹ́ kan bọ́ lọ́jọ́ èyí tá a fi ń jẹ àgùntàn kan bọ̀ lọ́jọ́ ká máa rántí pọ́jọ́ ọjọ́ kan ń bọ̀ tí wọ́n dẹnu náà lókùn pọ́npọ́n wa níláàmọ́ ń lọ. àgádágodo mà nínú àgádágodo òfinú ọ̀ra wọn ẹrú nàìjíríà ìbámi ò jàre ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ogun ẹ tiẹ̀ dúró náà o gbogbo owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn ará yín tí ń kówó jẹ níbo lẹ̀ ń kówó ọ̀hún sí olè olè ń tukọ̀ olè sọ́nà ìdá ń fàkọ̀ya inú rẹ̀ ń dùn ó rò pò ń mú ṣáṣá kọ̀mọ̀ pélé ara rẹ̀ ló ń bìwò tẹ́ ò bá tètè jáwọ́ nínú àfẹ́mi àfẹ́mi àárọ̀ yín lè máa dára ọ̀sán yín sì lè máa sunwọ̀n ṣùgbọ́n ó dá mi lójú pé òní lálẹ́ torí ilé tá a bá fi tọ́mọ ìrì ní òwò ìwà ìkà ò jẹ́ paramọ́lẹ̀ ọ̀dẹ́ àgbàlejò ìwà ojú yíyá ò kó tóbi lẹ́yẹ ẹ̀yin ni wọ̀nbí líkẹ́ ẹ̀yin wọ̀nbíà aláìláàánú apààyàn tí ń tàjẹ́ aláìṣẹ̀ sílẹ̀ bó bá kú dẹ̀dẹ̀ ká dìbò ọ̀nà ìbùrú lọ́jẹ̀lú ọmọ wa kò ní fẹ́ kẹ́ni tí ó ṣèlú ó débẹ̀ ẹ̀ ń ta fàsókè ẹ̀yìn dóborí ṣé ẹ gbogbo ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tẹ́ ti fi ṣàtẹ̀gùn nílẹ̀ yìí bá ò mọ̀ yín ọba mi òkè ń o bẹ́ẹ̀ ẹ̀rí ọkàn yín ọmọ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ pẹ́ níbi ẹni àìjí kò kúkú nìyí ṣùgbọ́n mo mọ̀ mo mọ̀ ó mo mọ̀ pẹ́gbẹ̀rún sàmú olè sàmúlẹ̀dùmarè lọ́wọ́ dájú ilé ayé òfo òfo ní òfo ọjọ́ kejì ọjà ẹgbọ́n náà pọ̀nrípọ́n gbáńlá bàbá ta ló dífà ìníkú fún yín ẹlòmíì ó sunkún nínú yín kò ní dákẹ́ láéláé ẹ ò ní mọ bí aṣọ yín wà bọ́lọ́jọ́ bá dé ilé ayé lẹ̀dá ó ti bẹ̀rẹ̀ yà kó tó lọ jò èyí tójú yà lọ́lá lákejì bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ sẹ́ bàbá wò láàárọ̀ mọ́ nìwé méjèèjì olúwa wí ọ̀sọ̀rọ̀ kẹ́lẹ́ bojú lùgbẹ́ ìgbẹ́ kì í sọ̀rọ̀ ohun awí ní funi lára ẹ rántí pé ẹ bímọ ẹ̀yin náà mọ̀ bímọ kẹ́ ẹ máa rántí pọ́mọ baálẹ̀ tó sòkété dọ́gọ́fà òun náà ń bọ̀ wá tẹ̀ fá ẹ ronú pìwàdà o kẹ́ ẹ ṣàánú ọmọ nàìjíríà tí ń jìyà. Yeah. It's your boy Caleb's in Lee Coon. Huh. our government. Yeah, we need a change, you know what I'm saying? Mm-hmm. Yeah, yeah, yeah. Oh, yeah. Oh, yeah, yeah. Mm-hmm. Oh. My dear, do you know? Our long time to poor little children whose names I don't know were stolen away on a fine summer's day and left in a wood. Oh yeah, as I've heard people say, and when it was not so sad, the placed the sun and the went down, and the moon gave no light. Yeah, yeah, they sobbed and the sighed, and they bitterly cried. No, and the poor little things they lay down and died. Oh yeah sọ́ọ̀sẹ̀. ìkúnlẹ̀ abiyamọ ìkúnlẹ̀ abiyamọ ìkúnlẹ̀ abiyamọ ó mà ṣe. And when they were there, oh yeah, the robin so red brought strawberry leaves, and over them spread another day long. Oh yeah, yeah, yeah, yeah. They sang them the song, Poor Babes in the Wood, Poor Babes in the Wood. And wouldn't you remember the babes in the wood, yeah. Oh yeah. Nigeria people, we are the babies in the wood. Oh, yeah. Government, wouldn't you remember we're the babies in the wood? Oh, oh, yeah, yeah. Wouldn't you remember we're the babies in the wood? Won't you remember we're the babies in the wood? Oh, boy. Oh. na na na na. Wouldn't you remember we're the babies in the wood? Government, wouldn't you remember us? With the babies in the woo, oh yeah. With the babies in the woo. Won't you remember with the babies in the woo? Oh, won't you remember us? We are the babies in the woo, oh yeah. This offering is too much, oh yeah. Ìyà eat it again. Oh ó ti you, for fún oh yeah. Would you remember us? We are ti tó gẹ́, ìyà yìí ti tó ó ti fún wa o. Oh yeah, oh yeah, yeah. Won't you remember we the babies in the womb? Oh yeah, yeah. no, yeah, yeah. Won't you remember we the babies in the womb? Mm-hmm. Ìyà yìí ìyà yìí tó gẹ ó ti pọ̀ jù fún wa o. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ̀ mú àgbẹ̀ sùn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ̀ mú àgbẹ̀ sùn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ̀ mú àgbẹ̀ sùn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ̀ mú àgbẹ̀ sùn ọ̀jẹ̀lú oníranù tí yóò ṣèlú ọ̀jẹ̀lú oníranù tí yóò tòlú bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ó má gbẹ̀san bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ó má gbẹ̀san bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀. gbogbo alárẹ̀ ẹrú wa o ẹ wá gbámọ̀ràn ẹnu mi gbogbo ajẹ́rú ẹ̀dá wa gìrìgìrì mo lámọ̀ràn tí mo fẹ́ gbà wá kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ìbéèrè yìí kí ló dé o tó jẹ́ pé ìdáhùn wa làwọn wèrè yìí ń lò fún wa tí a fi ń para wa ajá mọ ọmọ tiẹ̀ fún lọ́mú ọmọ tòdù ọ̀yá kì mọ́lẹ̀ àwọn ọmọ tí wọ́n wà nílé ọ̀wọ̀ wọ́n ń ká wa lọ sílé oníkòyí nílé sànbẹ̀sán ọmọ fakóró rí wọ́n ní àkọjú síra wa ká máa para wa ẹ dúró ná nítorí àwọn wo gan-an àwọn èèyàn lásán bí ajá àwọn èèyàn lásán bí àgùntàn àwọn ẹni yẹpẹrẹ bí pòpòrò yangan ọ̀túnba Gani Adams oòdùà oòdùà oòdùà ajàmọ́wẹ̀yìn wọ ọkùnrin ogun oòdùà òkùnkùn gbè wá a ò ní tẹ́ Ìgbòho ṣà ikú tí ń pakú ayé jẹ aṣòro bá dòwò pọ̀ ọkọ̀ olúrọ́pò eégún tó ọba tẹ̀lé nílérò lẹ́yìn tó pé ọ̀fẹ́ pọ̀ndísẹ̀ ejò pinpinpin bóde fàmífàmí lọ́wọ́ ẹni mọ̀lẹ́pọ̀n ló tún já sí làjà nísẹ̀lẹ̀ ìjẹ̀ṣà ọkùnrin kákáká wálé gbó ọkùnrin gbẹ́ngbẹ́ng ẹ̀lúkú mọ́bì sóhun gbọ́ kúnlé pólì nítàlẹ̀ èkó fẹ́mi aníkúlápó kútìá òní tètè kú adémọ́lá adésínà làgùdà Ẹ̀bẹ̀dì Ebony àtẹ̀yìn akíkanjú ọ̀dọ́ orílẹ̀-èdè yìí ni mò ń ké sí ẹ jẹ́ àwọn gba ká fi gbára wa mọ́ra ẹ jẹ́ àwa tẹ̀ ká fi tẹra wa pọ̀ lásìkò ká kúrò níbi awẹ́lá bíni akímọ̀rìn la wo ni dàgbà ẹ jẹ́ kí ṣọ̀kan ohun ìfẹ́ wà láàrin wa ká ṣera wa lọ́kàn tóra wa lòpó tí ó padà wàá mú lérò lọ́la gágá wọ kó o ṣe é júpè lọ́wọ́ òṣùṣù ọwọ́ ló lè gbálẹ̀ kó mọ́ bọ́ bá gbálẹ̀ agbáta kí káàkó sọ̀yà kó dún kìrì bẹ́ẹ̀ sì ò péjì kò lè jagun ọba kásẹ̀ra wa lọ́kàn káwọn ará abíóyè lò wá nílò ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ òun rà fún mi kálẹ̀ bá a lọ́jọ́ ọ̀la àbí àwọn àkùkọ gàgàrà yìí kúkú ti ga wọn ò sì fẹ́ kúrò mọ́ díẹ̀ tàwọ́ gbérí rárá ó dá mi lójú tá a bá fọwọ́sowọ́pọ̀ a ó gbẹ̀tọ́ wa ẹ jẹ́ kámúragbá káyìí kálágbára ó relé alágbára kí gbogbo olè bá dúró gbágbágbá torí ikán parapọ̀ ikán mọ́lé èèrà parapọ̀ wọ́n má gìyàn àgbàrá parapọ̀ ó dọ̀sà wọ́n lè mọ òròpá àgọ̀ bẹ́ẹ̀ la ò sì gbọ́n nítorí a ò fẹ́ bàlújẹ́ torí ọmọ àlèyàn ní ìyapó ọ̀tá àtẹ̀tù sórílẹ̀ rẹ̀ ṣùgbọ́n tí sùúrù tó lọ́jọ́ ò bá lọ́jọ́ ọmọ mẹ̀kúnnù ṣe tán abẹ́jàjàngbara sọ́lẹ̀ ni wọ́n ogun abẹ́lé tá sọ wípé à ń sá fún ogun ọ̀hún òkúkú fi wálẹ̀ nígbà kankan àìrí àìrí àìrí jẹ àìrí mu kí ni wọ́n tún ń pè igbó dídí lẹ̀ ń fún wa sán igi tẹ́ ò pàtó rẹ̀ là ń rù bá a bá lájà tẹ́ ò padà lẹ́yìn ọmọ ẹranko ní mọ́mọ ẹranko géni jẹ ẹ̀yin ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Tunisia káfí tí Egypt àríkọ́gbọ́n ṣe ti Libya la fẹ́ sọ ni bí Gaddafi ṣe lérí tó tó sọ wípé òun lòún sọ wọ́n dé èèyàn òun náà lòun ó sì tún dà wọ́n síbẹ̀síbẹ̀ àwọn aráàlú ò sinmi agbájá wọ́n lé Gaddafi léré tán Libya sì padà wá dọ̀tun ṣé gbogbo nǹkan kọ́ la gidi ń bàjẹ́ ó lójú ohun tí sùúrù sì le tò àbí haúsá ṣèjọba kò kúndó ọmọ yorùbá ṣèjọba kò kúndò ọmọ ìbò ṣèjọba kò kúndòdò aláàfẹ́ pínyà lọ́jọ́sí ẹni àmọ́ pínyà tó bá jẹ́ pé ìpínyà nìtẹ̀síwájú ìlú ń fẹ́ tá a bá pínyà kò léèwọ̀ èdè wa ò papọ̀ bẹ́ẹ̀ ní sí àtàṣà wa ò dọ́gba ká lè mọ di wọ́rọ́kọ́ tí ń dáná rú ká lè máa ro wọ́rọ́kọ́ tí ń dọ̀bẹ̀ nù ká lè máa jẹ ní tí ń jẹ nípa torí dìsáṣẹ yìí pọ̀ lápọ̀jù ẹ wo iye ẹ̀mí tí ń ṣòfò lójúmọ́ lórílẹ̀‐èdè yìí àwọn ọmọ àlè àwọn ọmọ asòrókò àwọn ọmọ kòǹdóṣò àwọn ọmọ asòrókò kan wọ́n lọ kóra wọn jọ wọ́n ń pera wọn ní Boko Haram àwọn ọmọ kèfèrí tí wọn ò mọ ohun tí wọ́n ń pè ní kùránì rárá tí wọ́n ń fọ̀rọ̀ ẹ̀sìn dígàgá lásán ẹ̀sìn olúkálùkù fún olúkálùkù ní kùránì mímọ́ wí ìfẹ́ gan-an làkọjá òfin ìfẹ́ ti sọnù lórílẹ̀‐èdè yìí o ìjọba orílẹ̀-èdè yìí wọn ò náání rárá kí wọ́n mọ̀mọ́ bí wọ́n ṣe kápá àwọn tí ń fẹ̀mí ṣòfò yìí àmọ́ mo mọ̀ mo mọ̀ ó mo mọ̀ pé bí náà bá láwo kì í jógòkè odò ó dájú torí rẹ̀ ni mo fi ní wọ́n fọ̀rọ̀ ẹ̀sìn dí gàgà ibi tí wọ́n ń lọ ọjọ́ yéra wọn torí tí ò bá rí bẹ́ẹ̀ kọyẹ káwọn ikọ̀ yẹpẹrẹ yìí ó lè máa dún màwúrú mọ́jọba orílẹ̀-èdè yìí rárá ààbò lórí ẹ̀mí mẹ̀kúnnù ò nǹkan ààbò tó wà lórí náírà ju tẹ̀mí èèyàn lọ só ẹ wo ti dana crash tó wáyé láìpẹ́ jàǹbá ọkọ̀ epo èyí tó ṣubú sọ́nà ń kọ́ ẹ wo iye ẹ̀mí tó balẹ̀ lọ ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí tojú sú mi po àfikọ́ba mi òkè ó bá wa rọ gbogbo àwọn mọ̀lẹ́bí tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí lọ́kàn ká má ṣe rírò àjálù báyìí lórílẹ̀-èdè yìí mọ́ ee Elédùmarè ọba mi òkè ó dọwọ́ rẹ mùsùlùmí ẹ má yọwọ́ Kùránì o onígbàgbọ́ ẹ ka bíbélì ní pálí sí pálí ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ ẹ gbé ohun ọ̀pẹ̀lẹ̀ jẹ́lẹ̀ ká tọ́kàn torí bílẹ̀ yìí bá àjọgbé gbogbo wa ni bó bá kù díẹ̀ káàtó àjọ wà ni eji jẹ́ o ká lè tukọ̀ Nàìjíríà àgbà. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ọ̀jẹ̀lú onírànù tí ó ṣèlú ọ̀jẹ̀lú onírànù tí ó tòlú bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ̀ má gbẹ̀san. tó àbọ̀ mi rèé o èmi ti wí iná itó ò ní balẹ̀ kó tún padà sẹ́nu ẹ má sọdẹ mi torí ajá kì í lépa ẹkùn kó yé o olóńgìní kì í lépa kìnìún kó mọ́ wẹ̀lẹ́ jẹ bó bá jẹ́ pé tèmi lẹ̀ ń bá ń dárí jọ wí èmi ti fẹ̀yìn ti kùránì mímọ́ yá ṣe òun bẹ lẹ́yìn mi yasin walikureani le akim iná kan lámìnà lè mú ìsàlẹ̀ ní alásìrọ̀tún mú sẹ́kìm tẹ̀sí lẹ́lẹ́ àti sùrọ̀ ìmìlì tùsùrà kọ́ mọ́mọ́ hùsùrà báhùn fàhùn gàfìlún. akọ̀dé akọ̀lẹ́kọ̀ ló wà lákìsárì fàhùn láyù mìíràn. iná jà alìnà fi àná kì í ń agilẹ̀ láǹfààyà ilẹ̀ lásìkò fàhùn mọ̀kùmáwọ́n. wàjà alìnà mi báyìí ní àyídí ń sàdán. ومن ألفهم سادا فأجزاء فهم لا يبصرون وسواء علي أسرتم أم لم تزرون لا يؤمنون إنما تنزر من اتبع السكر وسيرى من بالغيب فبصره بمغفرة وأجر كريم إننا نري الموت ونكتب من قدمه وأسرهم وكل شيء أسيناهم في إمام مبين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 òun náà lèmi yóò máa wá kiri kí èmi ó lè máa gbénu ilé olúwa ní ọjọ́ ayé mi gbogbo kí èmi ó lè máa wo ẹwà olúwa pẹ̀lú kí èmi ó sì máa fi inú dúdùn wo tẹ́ḿpìlì rẹ̀ nítorí pé ní ìgbà ìpọ́njú òun yóò pa mí mọ́ nínú àgọ́ rẹ̀ níbi ìkọ̀kọ̀ àgọ́ rẹ̀ ni yóò pa mí mọ́ yóò sì gbé mi sókè kórí àpáta nígbà yìí lórí mi yóò gbé sókè gaju tàwọn ọ̀tá mi lọ àní bó bá ṣe pé tèmi lẹ̀ ń bá ń dáríjọ wí ògún ló jẹ̀bi ògún ló gbélé ayé rá sí èsòdàrà ló jèdì tán tó peléèdì kalẹ̀ ọ̀rúnmìlà ló jèdì ló jẹ̀sùn pẹ̀lú ifá ṣetán ifá ń kóhun olóhùn mọ́ tirẹ̀ ìní ẹgbẹ́mọdé ayé gbọ́ ó tó àró ọ̀run lọ àró ọ̀run gbọ́ ọ̀tọ̀ ẹ̀sọ́ ọ̀run lọ ẹ̀sọ́ ọ̀run gbọ́ ọ̀tọ̀ ẹ̀jẹ̀mú ọ̀run lọ ẹ̀jẹ̀mú ọ̀run gbọ́ ọ̀tọ̀ elédùmarè lọ elédùmarè wá ní etí o ó ní ògún lọ́jọ́ ẹ̀bi ògún ló gbélé ayé rásí èṣù ọ̀dàrà ló jèdì tán tó peléèdì kalẹ̀ ọ̀rúnmìlà ló jèdì lọ́jẹ̀sùn pẹ̀lú ifá ṣetán ifá ń kóhun olóhun kún tirẹ̀ ìní ẹgbẹ́mọdé ayé gbọ́ ó tu àrò ọ̀run lọ àrò ọ̀run gbọ́ ńlọ́tọ̀ ẹ̀ṣọ́ ọ̀run lọ ẹ̀ṣọ́ ọ̀run gbọ́ ńlọ́tọ̀ ẹ̀jẹ̀mú ọ̀run wá ìní ẹ̀jẹ̀mú ọ̀run fi tọ́ ohun elédùmarè wá elédùmarè wá ní orí ògún tó jẹ̀bi tó gbélé ayé rásí ó lóun lòún fi iṣẹ́ rẹ̀ ràn ó lé sọ ọ̀dàrà tó jẹ́ ìdìtàn tó pelé èdè kalẹ̀ ó lóun lòún fi iṣẹ́ rẹ̀ ràn elédùmarè ní ọ̀wárí ọ̀rúnmìlà tó jẹ́ èdè tó jẹ̀sùn pẹ̀lú tí bá tún ṣe tán ti ń kó wọn lóhun kú tirẹ̀ ó lóun kọ́ lòún fi iṣẹ́ rẹ̀ ràn elédùmarè ní kí wọ́n lọ mú ọ̀rúnmìlà wá wọ́n ní ọ̀rúnmìlà wọ́n ń bọ̀ wá mú ọ ọ̀rúnmìlà nírọ́ ni wọ́n ń pa ó ní èké ni wọ́n ń ṣe ó ní wọn ò lè lé òun kúrò níbi tó òun bá wà ó ní ibẹ̀ ni òun yọ́ máa gbé lọ títí láéláé ó ní nítorí pé níbi àtẹ̀yún níbi àtẹ̀wá níbẹ̀ lẹ́sẹ̀ fi yan gé ojú ọ̀nà sí ìmọ̀là ìmọ̀là là á ké mọ́ lọ́jọ́ o tọ́jọ́ ọ̀bá tètè la tewé ta gba ní sẹ̀ mo dà sírín onímọ̀ o mo fi mọ̀ tún wọn ká mo dà sírín onímọ̀ o mo ti fi fárẹ́ wọn jẹ. ọlọ́run yóò padà wá bí ọlọ́run yóò padà wá bí yín òṣèlú nàìjíríà o ọlọ́run yóò padà bí yín bí tẹ kówó nàìjíríà sí ọlọ́run yóò padà wá bí yín òṣèlú nàìjíríà o ọlọ́run yóò padà bí yín bí tẹ kówó nàìjíríà sí. you o Rájí ìlú Èkó ò ní bàjẹ́ o epo arómi sẹ́lẹ̀ gbẹlẹ́gbẹ́ ọmọ ológun kútere àṣàlógún òṣà ni òṣè mọ́ṣẹ̀ kútere òṣòpòbí kútere gborí lọ́wọ́ ẹni ọmọ àrídẹ̀sọ̀ pòlẹ́ ọmọ àtùpàdún kẹràn wọ́n tún ń ṣe ó ń jóni lọ́wọ́. àwọn tó ń jó lọ́wọ́ wọn fi ń banu ọmọ òṣùpálẹ̀ àní òkun ẹni ọwọ́ rẹ bá tu ẹni kí baba ńlá baba wọn lọ tún ṣe ọmọ afínjú wọjà wọn rìn gbẹ̀ndẹ́kẹ̀ ọ̀bùn wọjà wọn apá sí ọ̀sẹ̀ ọ̀ ọ̀bùn sí ọ̀sẹ̀ onírẹ̀rọ̀ afínjú wọn lẹ́ẹ̀kọ́ àrọ́mi sẹ́lẹ̀gbẹ́ lẹ́gbẹ́ lẹ́gbẹ́. rere làwa ń wárí fún o àwa ò tẹ́ ní tìkà Babátúndé ọmọ rájí máa kó wàá jẹ lọ nìṣó o àrùn ojúlé yìí ó kú òní tòkùn ọmọ rájí ìlú Èkó ò ní bàjẹ́ o bẹ́ẹ̀ ló so gbòòrò kí àsálà náà ní tẹ̀rì ọba tó jẹ tìlú fi kún mo ṣe borúkọ rẹ ò ní parẹ́ èyí tó jẹ tìlú bàjẹ́ òun náà rí nǹkan forúkọ ṣe gómìnà ti ń jẹ fún wa nílùú èkó ọ̀tọ̀ ní tẹ̀gùnmọ́ láàrin ẹ̀fọ́ ìjímèrè ní bábẹ́dún rájí fáṣọlá olóríire gómìnà tó nínú re tó sì níwàre bọ́lá ahmed ọmọ tinubu aṣíwájú ẹgbẹ́ rere ẹ kú àtìlẹ́yìn o bàbá ẹ kú mọ́jì ọbàjẹ́ ìlú níbi tó dé adé yìí ẹ mọ́jì ọtakú síbẹ̀ o bàbá torí ẹsìn iwájú ni tẹ̀yìn wò sáré bẹ́ẹ̀ ìgbẹ́kẹ́ ní fọwọ́ tilẹ̀ o ìgbà àràwọ̀ ní sọ níyì lẹ́yìn oṣù gbígba láàmú ní dẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ògiri ẹ kú fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọmọ rájí fásọlá ọmọ rájí o ọmọ ẹsẹ̀ àpá rẹ̀ ó sì máa tó torí àyún lọ àyún bọ̀ lọ́wọ́ tẹnu bàbá ẹ̀bẹ̀ kan ni mo kàn fẹ́ bẹ̀yìn lórí pẹ́rẹ́sì tí ò jẹ́ kówó pé nílùú èkó fẹ́ gbé eléré orí ìtàgé àtẹgbẹ́ akọrin ẹ dákun ẹ tètè bá wẹ́wọ̀rọ̀ kan fi ṣàdá lórí ọ̀rọ̀ àwọn tí ń nasẹ̀ sílẹ̀ jẹun ajígbọ́n ni torí ọ̀rọ̀ yìí ti ń pẹ́ o ó ti ń pẹ́ ọ̀kẹ́ ìmọye mílíọ̀nù náírà la fi ń ṣiṣẹ́ ká tó rí pọ́ǹ sílẹ̀ ó dogun ó dìjọ̀gbọ́n ó di wàhálà ọlọ́run kò ní fàlàáfíà ara dùn yín o bàbá ẹ bá wa tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá bí mo ṣe sọ síwájú torí iṣu àtẹnumọ́ràn ni kì í jóná rájí ọmọ fáṣọlá gómìnà owó jẹ̀lú ìlú ni bàbá ń tún ṣe fún wa gbogbo ẹ̀yin gómìnà tó kù tí ó ṣèlú níṣẹ́ ni ẹ̀yà tún ọwọ́ yín ṣe. ẹnì ṣolóṣo ọ̀sùn dọwọ́ yín o mo mọ̀ mo mọ̀ pé kòkòrò tí ó takùn bí aláǹtakùn ò sí rárá torí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tí ì rí a sì máa gòkè sí lohun tí bàbá ń wí nítorí níbi gíga náà là á bọ́jọ́ níbi gíga láyé tèmi ó dá mi lójú pé bálàǹtakùn ò bá kú láti bí dèdò á tún takùn náà dádó wàdó ẹ̀wá yà á tàwé ẹ̀ lọ ni òótọ́ ni bẹ́ẹ̀ náà lórí baba aṣọ tá a bá fò wú ọ̀hún kò ní tú láéláé o ìpínlẹ̀ Ọ̀ṣun dọwọ́ rẹ àtẹ̀yìn gómìnà tó kù ẹ jẹ́ àṣìṣe rẹ ká lè bá a lẹ́yìn rẹ. àwọn ẹ. àwọn Fáṣọlá náà ni mo sì wá wọn ò tí ì dákẹ́ àwọn kan kò nú ayérádà tí wọn ò mọyì wúrà rárá àwọn ẹlẹ́nu ẹ̀gàn tí wọ́n ń ṣèṣe àdán bí wọ́n bá ṣe bí eku wọn tún ṣe bí ẹyẹ ẹ lọ sinmi ọ̀tẹ̀ ní ṣíṣe pọ́nmọ́ra yóò ṣe nǹkan kan ẹ kúkú sọ̀tẹ̀ sọ̀tẹ̀ títí ọ̀tẹ̀ fi ń tẹ̀yìn rì ẹ lójú tó yẹ kẹ́ ẹ fi wò réré ṣùgbọ́n lẹ̀lẹ́ ń fojú ọ̀hún tẹ̀ bójú orí yín ọ̀bá fọ́ ẹ wo gbogbo ń tó mọ rájí Fáṣọlá ṣe ìwòsàn ọ̀fẹ́ tó sọnù nílẹ̀ yìí ti ń darí bọ̀ wá ó ń ṣètò iṣẹ́ ṣíṣe fáwọn tí ò níṣẹ́ lọ́wọ́ ọkọ̀ BRT làwọn òṣìṣẹ́ fi wọn time lọ síbi iṣẹ́ tún kẹrẹ fàkẹrẹ ọkọ̀ tí ń dópin lọ nílẹ̀ yìí ó tún ti ń ṣètò bílé gbígbé òṣè ní dọ̀wọ́n gógógó mọ́ àwọn ọ̀nà tó ṣe tó yọ kòlòlò ń kàn tí wọ́n bá ń sọ wípé èkúté áfíríkà ìlú èkó ni wọ́n mọ̀ ń wí torí ojoojúmọ́ ni wọ́n ń gbẹ́lẹ̀ sówú wọn ò lè ṣe lọ́jọ́ kan kí wọ́n mọ̀ ṣiṣẹ́ lópòpónà rárá lójoojúmọ́ nílẹ̀ wọ́n ń bàjẹ́ ẹ̀yin ẹ̀dẹ́jẹsà kí ẹ̀dẹ́sẹ̀lẹ̀ èrò sùúrù lérè ò lè gbàgbé ọmọ rájí bá sọ̀lá bẹ́ẹ̀ dórílẹ̀ ẹ̀dẹ́kọ̀tún ẹgbàjáde kẹjà ìyànà pàjá nǹkan bẹ́ẹ̀ dẹ́gbẹ́dá iṣẹ́ òun tẹ́gbẹ́ wọn dá sílẹ̀ ni wọ́n mú ṣe kò síbi tọmọ ò fọwọ́ kàn nílùú èkó ìlú Ọ̀ṣọ́dì ò gbàgbé ọmọ mélòó la fẹ́ kà nílé yín kúkú ṣe bẹ́bẹ́ ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ló tún kó wa lọ yìí mo mọ̀ péré náà ní ọ̀padà wàá já sí ọmọ Fáṣọlá máa kó wa lọ nìṣó o ọlọ́run bẹ lẹ́yìn aṣòtítọ́ o bàbá ẹ kú iṣẹ́ o ìlú Èkó ò ní bàjẹ́ ó bàjẹ́ tì lọ́lẹ́ Elédùmarè ọba ó dá mi lójú bírú gómìnà Fáṣọlá bá jọ lórí orílẹ̀-èdè yìí àwa mẹ̀kúnnù ò ní jìyà torí ọmọ rájí mẹ́tọ́ investigation lórí iṣẹ́ tó bá gbé fún wọn ni bàbá fi táwọn yọ gbogbo ẹ̀yin alága àbílẹ̀ ẹ̀yin alága kanṣu pátá ẹ ṣiṣẹ́ yín bó ti tọ́ àti bó ṣe yẹ kẹ́ ẹ lè jẹ́ kí sí ọmọ rájí ó yọ tìǹtìǹ kọ́ lè yín àwẹ̀ àlùbáríkà lójú ìwọ̀nba owó tẹ́ ẹ bá rí ni ẹ gbàdúrà àlùbáríkà fún torí béèyàn bá jẹ gbì yóò padà kú gbì náà ni ọmọ rájí àdúrà mi rèé fún bàbá agbe kì í tẹ́ lóko dárò alùkò kì í tẹ́ lóko kosùn lékelèké kì í tẹ́ lóko iṣẹ́ fún odídẹrẹ́ kì í tẹ́ lóko òfẹ́jẹ ẹ̀tẹ́ ò ní padà wá kẹ́yìn ọ̀rọ̀ yín ó bábá pírílẹ̀ yín ológójì a kì í bọ́lọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ kẹsàn-án bójú oko pẹ́ ò ní rí ìgbésọ̀nù bí ó ṣe bí ọmọ bẹ́ẹ̀ làwọn ọ̀tá rẹ kò ní sinmi ilẹ̀kùn àgánádì kì í ní sinmi ọ̀tá àánú ilé ọ̀tá òde ọ̀tá lẹ́nu iṣẹ́ ọ̀tá àánú ẹgbẹ́ ọ̀tá nínú ẹbí ọ̀tá láàrin ìlú ọ̀tá tí ń ṣe bí ọ̀rẹ́ ń kọ́ wọn òkúkú ní nísinmi torí kókó etí odò kì í nísinmi yíyọ́ lè porí iná yọ́ tán ayọ̀ tàn mọ́lẹ̀ níta bẹ́là bí ṣúgà ṣe dùn tó ìpadà parẹ́ mómi ni bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn ọ̀tá rẹ̀ ó sì padà rí wọn ò ní rí ọgbẹ́ ṣe torí ìwọ ti dánmọ́ owó o àgbẹ̀tì fọ́mọ òòjọ́ ọ̀dà abẹ́fẹ́lẹ́ ti gé bàbá wọn níbi títí ìsoje ọmọ ti dàgbà ọ̀mọ̀ràn tí ìpè ní wèrè ẹnì ṣó lè kó àwọn